فقد قال قولا عظيما اما بعد فان اصدق الحديث كلام الله وخير الذي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار lábẹ́ àlàyé tí a ṣe nípa ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam. láyé tó ṣiṣẹ́ ńlá sọ fún wa pé bọ̀ẹ́ tó lè ọ̀tá mi máa máa káàrí máa ní àfúlà. pé wọ́n gbé mi dìde pẹ̀lú ìdí pàtàkì pé àwọn èyí tó dáa jù nínú ìwà àwọn èyí tó lálàáfíà jù nínú ìwà kí wá ṣe àṣepé rẹ̀ àti ìfilọ́lẹ̀ rẹ̀ kí n wá ṣe lórí ilẹ̀ eléyìí ní pàtàkì alẹ́kùnwá Muhammad sallallahu alaihi wa sallam ní àyà ìfàṣàyíyà eléyìí sì ní tá a ti ṣe àlàyé tó pọ̀ láti béèrè rẹ̀ fún wa pé èyí tá a pè ní ìwà táàrí lẹ́nu wá ṣàtúnṣe rẹ̀ kò sí yàtọ̀ láàrin rẹ̀ àti tá a pè ní ẹ̀sìn torí gbogbo tí ẹ̀sìn bá ti pàṣẹ rẹ̀ fún wa ẹ̀sìn ọlọ́run ọba náà ni yóò máa jẹ́ àwọn èèyàn bá àmọ́ wá pè ní wà lórúkọ ara wa àmọ́ ńlọ́lọ́run ọba pe gbogbo ẹ̀ fún wa lápapọ̀ náà ní ẹ̀sìn tó ìwà ẹ̀sìn náà ní ẹ̀sìn náà sì rí ìwà náà ló ná kò sí sòpin aláàánú méjì. ìkánú àwọn ìwà táàdì náà bí wá dá wa lẹ́kọ̀ọ́ ń parẹ̀ síwájú kó tó kù lórílẹ̀ ayé òun náà ni irú ìwà wo la máa ń wù sí àwọn àgbàlagbà. tí ọmọdé bá ń bẹ àwọn àgbàlagbà ló mọ̀ bẹ tá a bá ti ń rí àwọn àgbàlagbà wa irú ìwà wo ló yẹ ká máa wù sí wọn ìdí tá a ṣe sọ pé ẹ̀sìn ìwà yẹn ìwà náà dẹ̀dẹ̀ ṣé fáwọn ìwà àtẹ̀sìn láwùjọ wa tá a ti ní kò lálàáfíà bẹ́ẹ̀ gbogbo ń ń pè ní ìwà yìí gbogbo ẹ̀ náà ló kọ́ ìkánú ẹ̀ ní kára tó jù wá lọ ìbálòwò máa bá wọn àgbàlagbà táwa náà mọ̀ pé a bá ní tara wa bá a bá dálẹ̀ ká la ẹni yìí ṣe bẹ́ẹ̀ ọdún méjì ló gbà lọ́wọ́ wa àgbàlagbà ń yẹ ọdún márùn ló gbà lọ́wọ́ wa àgbàlagbà ń yẹ ọgọ́rùn ọdún wa ogún ọdún ló gbà lọ́wọ́ wa àbótiẹ̀ tó wà á bí lọ́mọ jẹ́jẹ́ bí bàbá ó tó wà bí lọ́mọ jẹ́jẹ́ bí ìyá àgbàlagbà ń jẹ́ agbọ́dọ̀ máa fọwọ́ orí wọn. nínú hùnà èyí ni jẹ́ pé àṣọyẹ ká kẹ́kọ̀ọ́ ń pa ipò wá ní fẹ́ ká gbé àwọn àgbàlagbà ní ìṣó ìjẹ́ mùsùlùmí wa tó dúró dédé nìyẹn ìjọ tá a bá ti yá àwọn àgbàlagbà kúrò níbi islam gbé wọn sí a jẹ pé ìjẹ́ mùsùlùmí wa ò tí ì dúró dédé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó bẹ sọ ní ọ̀rọ̀ rẹ̀ ó ní anabi ni ẹ mọ̀ o kì í wa o. kìí sọmọ lẹ́yìn rere ni lẹ́yìn èmi muhammadu abdullah ìjẹta lẹ́yìn náà anabi ni man lam ya'rif haqqa kabirina man lam ya'rif haqqa kabirina anabi ni ọmọdé tí ò bá ti mọ ìwà àwọn àgbàlagbà nínú islam yìí kìí sọmọ lẹ́yìn èmi muhammadu àṣíjọ́dé yẹn bá tó ń jẹ́ mùsùlùmí tó ń bí irun tó ń báwọn ó ń tẹ̀lé súnà nẹ́bùwà Muhammad sọ̀rọ̀ ó dúró lórí ìlànà àwọn asáràfù sáàrì àwa wò ó pé báwo ló ṣe máa ń báwọn àgbàlagbà mi àwa rí pé kó sọ̀rọ̀ àrífín kó wùwà ìrífín kó sọ̀rọ̀ ọ̀dọ̀tí kó sọ̀rọ̀ tí ò má pọ́n lé dání kó wùwà tí ò má pọ́n lé dání ló ń wù sáwọn àgbàlagbà kẹ́ ẹ mọ̀ pé ìjẹ́ mùsùlùmí rẹ̀ ìjẹni tí ń tẹ̀lé súnà rẹ̀ ìjẹni tí ń tẹ̀lé ìlànà sálàmù sálẹ̀ rẹ̀ kò tí ì dúró bó ti yẹ kó dúró tó náà nìyí. kéèyàn tó lè jẹ́ni tó yanjú bọ́lúwa wá ti fẹ́ ká máa fẹ́ ó ti gbà tá a bá tó di bá múrú àwọn eléyìí náà mọ́nú ẹ̀ wá sẹ́mi apá adìmírí lẹ̀ béèyàn ṣe lè wọná látara kó dẹ́ṣẹ̀ tí tọ́nà wọn bá ní amọ́ṣe bẹ́ẹ̀ náà ló lè wọná látara pé kò níwò àwọn ìwà yìí lára ọlọ́mọgbà ìwà ọmọlúwàbí kò láwọn ẹ̀ lọ́wọ́. Ànábì sallallahu alaihi wasallam ó ní kì í ṣara wa ẹni tí ò bá ti mọ ìwà àwọn àgbàlagbà wa Ànábì ní kì í ṣọmọdé ìlú wa eléyìí ló fi jẹ́ sí èmi àti ìnà gbọ́dọ̀ mọ wá yẹra wa wò àwọn àgbàlagbà tá a ní ládùúgbò wa ni o àwọn àgbàlagbà tá a jọ ń gbélé ni o àwọn àgbàlagbà tá a jọ ń wà níbi iṣẹ́ àwọn àgbàlagbà tíjà náà jọ ń dà pọ̀ nínú mọ́ṣáláṣí ìjà tiẹ̀ ń fún wọn ní àwọn ìjà àti ìjà ń fún wọn ní àpọ́nlé pé àwọn àgbà wa rèé ṣé kìí ṣe bá a máa ń gbó wọn lẹ́nu ìjọ tá a bá ti ń gbó àgbàlagbà lẹ́nu ìjẹ́ mùsùlùmí wọn kì í kú ní. anábùwà Muhammad sallallahu alayhi wa sallam anábì ni àrọ́ ni ẹ̀sẹ̀sàwọ́ anábì ni mo sùn wá lálà mo rí pé mò ń rin pákó dọ́kà bìtìwá mò ń fi pákó mò ń rin pákó báyìí lójú àná fàjá ẹni rọ̀jùlá ni ahaduhuma akbaru min al-akhar ó ní lójú àlá yìí mo wá rí pé àwọn èèyàn méjì kan mo rí wọn lójú àlá mo rọ́kùnrin méjì kan wọn làwọn àwọn méjì ìkan nú wọn dàgbà ju kejì lọ ó ní fana wàlùtù ìwà àkàlẹ àfọwà ó ní pákó mi tí mo wá ń rìn lọ́wọ́ yìí mo wá náwó ẹ̀ sí ìlú kéré láàrin pé ìwọ náà gbà ní pákó yìí fàkílẹ̀ lì anábì ní mo ti nà sí bẹ́ẹ̀ ni mo gbọ́ tí ohun kan bá mi sọ̀rọ̀ pé kábír kábír ìtumọ̀ rẹ̀ ní fèrè ànábì á ẹni tó dàgbà ní ọdún ó ní fàdàfà àtúhù akbari mìnìhùmá fàdàfà àtúhù akbari mìnìhùmá ó nígbà tí mò ń padà mú pákó náà ó ní mo wá dá padà sọ́dọ̀ ẹni tó dàgbà nínú àwọn méjèèjì ẹ wo àpọ́nlé àgbà ẹ wo kábọ̀wọ̀ àgbà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam hadith ìgbẹ́nu sahih muslim èsì ìgbẹ́nu sahih bukhari ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n pa irú ọlọ́run kan nínú Islam tán bá ti pààyàn bẹ́ẹ̀ a máa ń gbé dájọ́ òfin léèyàn lórí. yóò san díyà ya o kìí sòwò tó pa gangan náà ní gbọ́dọ̀ wá wá o àmọ́ gbogbo mọ̀lẹ́bí rẹ̀ nídìílé ìyá rẹ̀ àti ìdílé bàbá rẹ̀ kódà ìdílé ìyàwó rẹ̀ wọn ò bá san bẹ́ẹ̀ tẹmí báyìí ṣe lọ yóò fún àwọn ẹbí lóòótọ́ ra fún mi náà fi máa ń dájọ́ náà mọ owó rẹ̀ tó wọ́ọ̀tì náà máa ń ná. láyé lẹ́nìí owó díyà péyàn ṣe bí payà gbogbo tá a máa ń wọ ọkọ̀ wa balẹ̀ ó ti mẹ́nu lé bíi fifty six naira ó lé báyìí ọlọ́mọdé dáa lè ná. ikọ̀ ṣe bí payà gbọ́dọ̀ sọnù. ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ sí àwọn mọ̀lẹ́bí àwọn awasọdọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn ẹbí tó wá wáyé ẹnìkan bẹ òun gangan ní òun àtẹnisápà ìjọ jẹ ọmọ ìyá ọmọ bàbá àwọn náà kanra wọn jù islamically tèrè ẹni bá kan òkú jù náà ní máa ń lẹ́nu ọ̀rọ̀ jù tó ẹni yìí ló yẹ kó lẹ́nu ọ̀rọ̀ muhammad sallallahu alaihi wa sallam. bó ṣe fẹ́ bí kó wò ó bẹ̀rẹ̀ kó máa rojọ́ pé ẹ wọn wá pé yẹn wá àwa fẹ́ gba báyìí àwa máa ń sọ fẹ́ nínú ẹ̀gbẹ́ kábír kò ságbà láàrin mẹ́nu táwọn àgbà bá ń bẹ láàrin ìwọ kọ́ yẹ kó sọ̀rọ̀ kábír kábír fọ̀rọ̀ lẹ̀ fáwọn tó bá dàgbà ó ń lo gan ló lẹ́tọ̀ọ́ sí jù àmọ́ ń gbà táwọn àgbà ti wà ń kalẹ̀ jẹ́ káwọn àgbàlagbà ó sọ̀rọ̀ Islam mo ti sàpọ́lé àwọn àgbàlagbà yìí adábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn àgbà wà sọ́dọ̀ àgbàlagbà sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àdéhùn àfáwà Malik ibn al-Huwayrith radiyallahu ta'ala anhu wa anhu sahabati ajma'in òun ló láwọn wá sọ́dọ̀ àdábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àdéhùn ìgbẹ́ni Bukhari ìṣe bẹ́ẹ̀ ló ṣe wù mí. ó láwọn táwọn wá wá yìí ó ní wa nahnu shababatun mutaqaribun ó láwọn ìṣàbàbà ọ̀dọ́ làwọn mutaqaribun ó ní báwọn ti jó ọ̀dọ́ yìí àwọn fẹ́ẹ́ lè mọ́ àwọn lọ púpọ̀ ó ní fa aqamna indahu ishirina layla ó ní àmọ́ tí wá bá wá Malik ibn al-Huwayrith ní ìṣòro sọ̀rọ̀ yìí ó là lóbi twenty days lọ́dọ̀ àdàbí ìjọ náà tàbí wá kẹ́kọ̀ọ́. وكان رسول الله صلى الله عليه وسلم رحيما رفيقا ẹni tó adé ti sẹ́wà nábì ó ní inú wà tóun tó wá lára nábì nígbà ànábì mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ púpọ̀ ó mọ̀ láàánú púpọ̀ ó ní fàbọ́nìna anna kọ̀dùsákìnà ahẹ́lẹ́nà ó là nábì wá fíìlì bíi pé á yan àwọn ará ilé wa ìyàwó ọmọ á yan wọn sí ni wá onígbà tá ànábì wa rí bẹ́ẹ̀ ó yà ànábì bá béèrè lọ́wọ́ wa pé bó ẹ fẹ́ lọlé ọlọ́run wa sọ fún pé bẹ́ẹ̀ ni àwọn ó lọlé lóòótọ́ àyàn ó lè nínú àwọn ànábì sọ irji'u ila ahlikum ànábì ni ẹ máa padà lọ́dọ̀ àwọn léyìn inú ẹbí abúlé ni ẹ máa lọlẹ̀ tẹ́lá adábúlé yí padà fà kí mo fi yín ẹ gbìyànjú ẹ máa rí kẹ́ńtì lọ́dọ̀ wọn ẹjẹ́ kan máa ń pa àrùn ẹmọ ṣe déédéé lọ́dọ̀ wọn wà á lè mú ìmọ̀lẹ̀ yìí tí wàá pọ̀ yìí ẹ̀yin náà ẹ máa lọ bí mọ àwọn náà wà múrú ẹ pa wọn láṣẹ gbogbo tó bá ṣe dáadáa. fa ìdá ṣàdọ̀rọ̀ ti sọ̀lá básìkò òun bá ti wá dé fàlìyù adìlẹ́kùn àdúkùn kẹ́nìkan nù yóò máa pè ó wà ó mọ̀ lìyà ó mọ̀ kùn lìyà ó mọ̀ kùn àkùbárùkùn anábì níbẹ̀ nìkan bá wá pè ọ́ dánú yín ẹ má gbàgbé o ṣe pé máàlìkì ibi nínú ìwà yìí ó láwọn jọ náà ṣábàbà tó ń mọta kàrìbò ọ̀dọ́ làwọn táwọn fẹ́ẹ́ mọ jura àwọn lọ anábì wá kọ́ ọ̀rọ̀ sí wọn lẹ́nu pé ẹ̀yin lẹ́ mọ̀ra yín dáadáa bẹ́ẹ̀ nìkan bá ti pè ń èèyàn kan tó bá dàgbà jù láàrin yín dẹ́mọ̀ fóun lójú gbogbo yín lọ ó ní kó máa lè yín kiri ó ní kó máa síwájú yín nígbà ibi àdìbò ọ̀rọ̀ kan níbo Muhammad sallallahu alayhi wa sallam. anabi ni aleikum bil kibar aleikum bil kibar àwọn àgbàlagbà dọwọ́ yín lọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹ máa dá padà sọ́dọ̀ àwọn tó bá dàgbà tán lóye anabi ni àwọn àgbàlagbà ni ẹ máa fọ̀rọ̀ lọ fa innal barakata inda akabirikum anabi ni torí pé àlùbáríkà ọ̀dọ̀ àwọn tí máa ń wà ọ̀dọ̀ àwọn àgbàlagbà náà àti tó ta bá ti rí àwọn àgbà àtẹni àpọ́nlé ẹni ọ̀wọ́ ni wàá kọ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn ẹ̀kọ́ rẹ̀ ti Islam tó wá kọ́ wa lọ́lọ́kùnrin lọ́wọ́ anábọ̀wá Muhammad sọ̀rọ̀ àti nínú ẹ̀kọ́ tó ọmọdé wa fi máa ń bá gbàgbọ́ anábì ni yusallimu saghiru ala al-kabir ọmọdé àtàgbà pàdé lọ́nà ọmọdé tó bá lẹ́kọ̀ọ́ ìwọ ló yẹ kó sálámà lágbàlagbà má jọ kágbàlagbà ó kọ́kọ́ mọ sálámà sí ọ nínú àwọn ibi tá a kù sí láyé lẹ́yìn èlò ọmọdé yóò ti mọ wò báyìí àti lágbàlagbà ó tó kọkọ kí àwọn àgbàlagbà ò ọmọ kí ọ gẹ́gẹ́ mùsùlùmí tó rí wọn ló àbí ìyèrè ọmọdé tó bá kí àgbàlagbà awọ o kọ́kọ́ kí àgbàlagbà la wí o kọ́kọ́ sálámà la wí o kèé pé ọkọ́ kọ́ náwó tí ìwọ ọmọdé kọ́kọ́ sálámà ní pé sàlámù aleikum kọ́ wá káwọ́ rẹ lọ́lẹ̀ àgbàlagbà ni ọjọ́ náwó sí ọ pé wà aleikum sàlám tán bá wá náwó ní kí wọn náà wá gbọ́wọ́ wọn àmọ́ kọ́ bí wájú àgbà fojú ọ̀nà kọ́ wá ṣe sàlámù aleikum kọ́ ní islam lónìí ọkọ̀ sálámù kọ́ tó wá kọ́ náwó sí wọn ìwà gbọ̀ ní orílẹ̀ Yorùbá kò bẹ́ẹ̀ kọ́ lọ àmọ́ ń bọ̀ wà gbà yín tẹ́lifíṣ kọ́kọ́ sálámù ó yàtọ̀ sí kọ́kọ́ bá tó ọba ti kọ́kọ́ náwó ọkọ ọfẹ́ báwọ́ kò ní bẹ́ẹ̀ kọ́ lọ àmọ́ ìwọ kọ́kọ́ ọkọ nsálámọ̀ yóò bẹ́ẹ̀ kọ́ lọ Islam ló fi lè fún wa anabuwa Muhammadu olùdáwà lẹ́kọ̀ọ́ kódà bọ́ ní ní àgbàlagbà lọ. ìyẹn máa ń gbé àwọn àgbàlagbà tí kò wù adúlọ́wọ́ mi ní ìwọ kára mi رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم القيامة. إن سبل السلام أجل مسألة خير إن إنك في حديث يسلم الصغير على الكبير مسألة من الدين kọ́mọdé ó kọ́kọ́ sálámù sàgbàlagbà bọ́mọdé bá wá ní mọ̀jàgbàlagbà ló ń kọ́ tẹ báwo èèyàn máa sọ pé iná ń kẹ̀bí rọ́bì láìní màá sọ́gàrọ́ iná sọ̀rọ̀ làwọ̀ ẹ̀mún máa lùkùbà ọ̀rọ̀ náà kìí ṣe alàlèlà kìí ṣe gbogbo ìgbàlá mọ́ nìyẹn lámọ̀síbọ̀ torí kí ní ìní ń bíbí kú bí jẹ́ ní àwọn ọmọ tẹ́láwọn tẹ́wù nìyí olówó anìjà àgbà tí wọ́n kéwọn ya àgbàlagbà àfa làwọn àti tìyí lọ ọ ju wọn lọ. yorùbá ló sọ̀rọ̀ tó mú làákà ìdájọ́ ara yorùbá ní bọ́mọdé bá kò lè ṣe kí ni jọmọ́ ọ̀ ní dàkúṣà bí àgbà bọ́lá ọba sàánú wọ ọmọdé ọwọ́ akẹ́kọ̀ọ́ nímọ̀ nípa ìsìlámù àwọn kó máa àwọn máa ń kì í ṣe pé ní wọ́n bá kàn ní kọ́ lásán sọ̀rọ̀ ń bẹ̀ ọ lè dẹ ọ̀rọ̀ náà rú ẹ wo pákẹ́jì lọ́kọ láyà máa jà ń gbà mí ó gan mọ súnmọ̀ gan kó dà gbogbo àbíkì sọ ká dúró àwa wo òun kò tiẹ̀ sí níyàwó gan sí níyàwó ìjà mélòó ló ti bá wọn parí ẹ wá pè dá sọ̀rọ̀ yóò kàn máa sọ fún yín nínú nǹkan a kàánú ni pé ààrẹ tó ṣe pé nítorí kọkọ púpọ̀ owó bì ní ibùgbé àtìrìwò ẹ̀ náà lójú ayé ànábì ẹnìkan kọ ẹnìkan ẹnìkan náà ṣe kìnnì pé ó kàn máa tó jẹ àwọn ọ̀rọ̀ míì sì ń bẹ ẹ̀kọ́ àti ìrírí ayé àgbàlagbà pé lóòótọ́ kìíní ìwà àmọ́ kò ní ìdí aṣọ bá a bá sọ ní eléyìí ọ̀rọ̀ dàrú experience la fi mọ̀ nígbà náà ìdínú ọ̀tọ̀ ni mà ọ̀tọ̀ lọ́jọ́ orí lóòótọ́ wọn ni apá wọn ní mímọ̀ wálé o ọmọdé tó bá nímọ̀ lóòótọ́ ànífojú ọmọdé wò ó mọ́ náà mọ́ sáyà tọrọ ọba kọrọ òun àtàwọn àgbàlagbà ó gbọdọ̀ mọ fún àwọn àgbàlagbà nínú ẹ̀rọ ẹ̀jẹ̀ ń bọ́lá kí wíwé lẹ́yìn àdìrọ́nà tó pọ̀ afáwa àdìdè ń nù Muslim min hadith Abdullahi bin Umar ẹ máa wú yìí pé ni orí. abdullahi bin umar ó láwọn ń bẹ̀rù àdébùwà muhammad sallallahu alaihi wa sallam sọ gbólóhùn kan jọ pẹ̀lú òun àbẹ̀ anabi sọ pé inna mina ṣájàrì ṣájàrọ́tán nísìlúha ta nísìlẹ̀ muslim ó là nàbí ní igi kan bẹ nínú àwọn igi igi yá àpèjúwe rẹ̀ yá àpèjúwe mùsùlùmí ni ó ní fa àròjù an aqul hiya nakhla ó ní mo wá fẹ́ sọ fúnjọ náà pé ah igi tí wà nàbí ń rí fáàtì igi ọ̀pẹ nìjì náà tó dàbí kò ní mùsùlùmí ó ní bí mo ti fẹ́ sọ yìí mo wá wúra mi láàrin àwọn tá a jọ wà fa ìdá aná asghurul qawl ó ní mo bá rí pé nu gbogbo àwa táwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi mo kéré jù láàrin wọn ó nígbà mo rí pé mi mo kéré jù pàtàkàtò mo yà gbẹnu mi lábẹ́ ìyìn sọ ìmọ̀mọ́ náà jọ náà torí báwọn àgbàlagbà náà bẹ́ẹ̀ náà mọ́gi níyì bóòlù ni ó ti wá sọ̀rọ̀ láàrin àwọn àgbàlagbà Abdullahi ibn Umar láti ní pé gbogbo ìgbàkọ́lá máa kọrin iná tẹ̀bí rábì láì ní mímọ́ àásódà wọn tí ò wá níjà bọ̀wọ̀ fáwọn àgbàlagbà wọn iná sọ̀dírà làwọn ẹlmú màálùkúbárọ̀ tí ò níjà màkọ́lé àwọn àgbàlagbà ẹ gbogbo onímọ̀ ayé làwọn tà ń sọ yìí ń kiri bẹ́ẹ̀ pé àwọn àgbàlagbà náà bẹ́ẹ̀ kalẹ̀ iná tí ìsọ ti yé ọgbẹ́nu ẹ̀dá kẹjọ náà àbúbáyé ìlú ọ̀rọ̀ ara àwọn náà anabuwa muhammad sallallahu alaihi wasallam afawa samurat ibn jundub ó ní laqad kuntu ala ahadi rasulillahi sallallahu alaihi wasallam gulama ó ní gbàtà anabi mbẹlẹ yìí ó lọmọ kékeré báyìí níbi tí mo kéré púpọ̀ ó ní àmọ́ bí mo ti kéré tó yìí fa kuntu ahfadu àná tá anabi báyìí lè ti sọ̀rọ̀ báyìí mo ti sáré gíráàbù mo ti gbé mo ti gbé sọpọ̀ rẹ̀ فما يمنعني من القول إلا أن ها هنا رجالا أسن مني ó ní àmọ́ gbogbo ọmọ tí mo ní mo mọ̀ ń jọ wọn lórí ojú àyà nẹ́bí jọ náà kò sí tó kọ̀ fún mi láti má mọ fíìmù yìí ta kọjá pé tí n bá kàn sí wọ̀ tún ẹgbẹ́ bàbá mi rí bí n bá tún ti wò sí eléyìí náà gbà mí lábúrò kẹta àwọn tó jù mí lọ tó jù mí lọ náà pọ̀ láàrin wọn.

ó má rẹ rẹ̀ àmọ́ kò lè wí ta nítorí pé kí ni àwọn tó bá àwọn àwọn táwọn àti bàbá jọ jagun lẹ́yìn ànábì àwọn náà bẹ́ẹ̀ jòkó yìí kí ni kóhùn wá ló ṣẹlẹ̀ bá wá bí gbogbo èèyàn lọ́wọ́ ni kán sọ̀rọ̀ ló wá ní ah, ah, Abdullahi bin Abbas lọ́dọ̀ rẹ̀ ó yá sàlàyé rẹ̀ ọlá kan wá ló yá rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ìdí nìyẹn ló fi jẹ́ pé jọ̀mọ́ a máa ń bọ̀wọ̀ a máa ń gbà pọ́nlé àwọn èèyàn fún wọn ìwọ tọ ọba ikọ̀ nímọ̀ àwọn àgbàlagbà máa fún wọn lọ́wọ́ ìjọ́jọ́ orí tán nídìí ọ̀rọ̀ nígbà ẹ̀ta gbàgbọ́ ma jẹ́ kọ́ máa hàn ní ọ̀rọ̀ pé ẹ̀yin àgbàlagbà lè kálẹ̀. káwọn náà wá máa bọ̀wọ̀ ìmọ̀ tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà amákọ̀ torí ìmọ̀ kọ́ ọmọ fẹ́ máa ti àwọn àgbà kọ́ rò pé wọ́n jẹ́ nǹkan kan á ah, ọ̀ rí bọ̀ sì rojọ́ wájú bá bákan náà tó ọba tí wọ́n ń bẹ lábẹ́ àwọn àgbàlagbà kan lọ́rọ̀ láàrin ara wọn ìwọ ọmọdé forí bàbá rẹ àti bàbá ẹnìkan já ó wá wò pé a kọ́ lè mọ̀ pọ́ mọ dọ́mọ bàbá tèmi ọwá ń bá bàbó ń bàbá jà nítorí bàbá tiẹ̀ a kódà bí bàbá rẹ bá fẹ́ràn rẹ ó yẹ kó sọ fún ọ pé èmi lè ń já kò kàn ṣe é ṣe kó ṣe ire rẹ mo yọ owó ẹni tó wà nù bóyá ní sábàbí bóyá àwọn ọmọ ló ní sábàbí ọ̀rọ̀ ìwà pẹ́lẹ́ tí islam kọ́ wa nígbà náà aleikum bil kibar ẹja fẹ́ ẹja mọ́ta kọ́lé àwọn àgbàlagbà wa àti ọ̀rọ̀ kan fúnra wa níbi èlò àní ìbejì táyé wálé ayé káyìlẹ́ ìṣègùn ó sì tẹ̀lé àwa rí bẹ́ẹ̀ nú àwọn ènìyàn tí wàá tó àwọn wá jẹ́ bìbì bẹ́ẹ̀ nso wájú mọ́ tẹ̀lé ọ ilẹ̀ yorùbá làwa ti yí lórí kóòdù láti ní akẹ́yìnlé gba ẹ̀gbọ́n lóde wá gbẹ̀gbọ́n tó lówó kọ́ délé ayé wọn táyé náà ló kọ́kọ́ dáyé òun náà ló gbẹ̀ náà àmọ́ nígbà tí lórí kò di utọ̀ ọlọ́run sànú àwa yorùbá ló kú báwọn àmọ́tí làwọn fẹ́ mú ni pé ìṣẹ̀lẹ̀ táwa wá rí nú àwọn ènìyàn ní pé ṣé wá rí táyé tó kọ́kọ́ wálé ayé o tí kẹ́hìndé wá tẹ̀lé lẹ́yìn wákàtí méjì sí mẹ́ta àbí wákàtí kan àbí ìṣẹ́jú mélòó ẹnu pé táyé sáfù mi wálé ayé kẹ́hìndé rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ ànábì tó kọ́ ìlú ń bá sọ di pétọ̀ àwọn àgbàlagbà tán lé amọ̀ ẹ̀kọ́ lẹ́nu òun bọ́bá wa jọ débì kan bí kẹ́yìn títa yóò bá ìjòkó kẹ́yìn ló ní ìjòkó títa yóò bá sì ní ẹgbẹ́ oúnjẹ wá kẹ́yìn ló ní jẹun ìjẹ́ nítorí kí ni agbọ́dọ̀ mọ ṣàkọ́lé àwọn àgbàlagbà náà ni. àwọn kan wọ̀n wọ̀nyí kò sí mọ́ láwùjọ wa yìí jẹ̀mọ́ ẹja bára wa tó tọ̀rọ̀ à káwọn àgbàlagbà lé mọ́ ó ti ń di pé káwá wọnú mọ́tò lénìí níbi ọ̀rọ̀ orí òjìlẹ̀ tó bí ọdún kan lẹ́yìn mo bá wọ bí àwòrán ìjọ kan Ah, ìyá àgbàlagbà tó dá bàbá ó sì bẹ́mi títí wá bí ó ti di okòwò nínú bí àrùtì àwọn ọmọ tó máa ń wọ ṣòkòtò tó máa ń wọ pátálá tó káàkiri wọ́n sì jòkó mbẹ́ wọ́n sì kí apc tí wọ́n ti rẹ́ẹ̀dì náà pé ah àgbàlagbà ló dúró yìí ẹnìkan torí ẹni tí màá fẹ́ kò ní gbọ́njọ́ náà gàrí lẹ́yìn òṣèré bá sọ̀rọ̀ ọ̀hún lọ́mọdé yóò yẹn máa ah kù dẹ̀ nìyẹn má bàlágà ó ní what are you telling me ṣé èmi ò sọ́wọ́ mi ní òṣìṣọ́ mu ìwọ náà tọ́ lọ rèé bá sọ̀rọ̀ ìwọ ló fọ́ àmùkù fún ara rẹ̀ jama ó lè jọ bí ọ̀rọ̀ ẹ̀ níbi tí nǹkan ti dàrú lẹ́nu o àmàrà gbàlagbàgbàlà bó máa gbé nǹkan bọ̀ ẹ́ kiri ọmọdé yóò sì kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn yóò sì máa lọ sí ẹ̀ kò sákọjá àgbàlagbà náà kò sí bí lágbẹ̀rù lọ́wọ́ wọn ẹ̀yìn àgbàlagbà ó fẹ́ ṣe nǹkan bí wọ́n fẹ́ wọ nǹkan ọmọdé náà wá fẹ́ ṣe bẹ́ẹ̀ yóò sì tún máa dúpọ̀ òun sáájú àgbàlagbà ṣe kò lè dúró pé ah bàbá ẹ̀yẹn ṣe náà bàbá ẹ̀yẹn wọlé náà ibi tí ìsìláàmù ò ti wulẹ̀ ní àwọn ọmọ ń sàpọ́nlé èèyàn nìkan wà ǹjẹ́ bí kí ni tó bá di sí àlùjẹ́ náà ibi tí àlùjẹ́ náà àìmọ́ bọ̀ wà sáńbẹ̀ o torí àjọ ń wá bá ti wọ àlùjẹ́ náà pé àwọn àgbà ẹwà àwọn apèrò lọ́wọ́ pọ́n lọ́wọ́ pọ́n àwọn àgbàlagbà wá jòkó àwọn àgbàlagbà wá ní ah, àgbàlagbà ò ti ti di ọbẹ̀ àgbàlagbà sórí báwọn àgbò bá ti ṣe ọmọ ṣe ọmọ àlọ́ mọ́sálásí adé mọ́sálásí wọ́n ní sáfù wájú ló dáa jù ká mọ tòsí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àwọn àgbàlagbà ti gbọ́n ń pèrún wọ́n wá kalẹ̀ ti ronú ìwọ́ wá tó sáfù wájú wá ọmọ àgbàlagbà ní ebúté yẹ̀ yóò mọ máa kìí ṣe ká ń ṣiṣẹ́ ládá ó ti dọ̀rọ̀ afẹ́ jòkó afẹ́ nǹkan a gbọ́dọ̀ máa gbọ́ láfàwọn àgbàlagbà àgbàmé àgbẹyọ kan ló wọ́n fẹ́ jòkó àgbàlagbà àgbàlagbà ni ọdún jòkó máa ń sábà kọ́ kàní sábà tẹ̀lé sábà kọ́ kàní tàjì yíba ẹgbẹ́ ibi ọdún kan pé lóbi jù ọ lọ nítorí rẹ ti rí yóò ti pọ̀ náà jọba àmà àmà ẹrẹ lómi nítorí pé ẹ̀kọ́ súnà ti kọ́ àwọn tán dàgbà bí kán máa tàpọ́nlé ọmọdé wọn torí inú ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam torí laysa minna man lam ya'lam haqqa kabirina wa lam yarham saghirana bá a ṣe lọ́mọdé tí ò bá bọ̀wọ̀ àgbà òsì lára wa àgbàlagbà tí ò bá láàánú ọmọdé náà tí ò máa ṣàánú ọmọdé náà ó lè lágbàá ni àwọn ará àwọn àgbàlagbà táwọn ó fẹ́ dúró dúró pé ah, ẹ̀kọ́ tà nàbì kọ́ wà yìí ká lò ó àwọn òwà ọmọdé wọ́n wàá sọ níbi ẹgbẹ́ wọn kódà wọ́n lè máa lo ẹ̀fún bá ọmọ tán lè bí lọ́mọ wọ́n máa lo ẹ̀fún bá sọ̀rọ̀ wọ́n máa sàpọ́lẹ̀ rẹ̀ yóò wá tó ní pé torí pé àwọn jọ ti nínú ọgbọ̀n àwọn jọ ti ń fa tòkòtò sókè àwọn jọ ti ń dé àlùsùn náà yóò wá di pé yóò máa rí wọn tó à ah, jàmá àìlẹ́kọ̀ọ́ ìsìlámù a gbọ́dọ̀ fàyè ìyágbà a gbọ́dọ̀ sílẹ̀ kódà kó mọ́jọ ọdún márùn-ún lọ ibo dàgbà àwọn àgbà náà ni àgbà náà sì gbàgbọ́ òun yẹn afáwọn Abubakar sèké tọ́jú ọba lọ́jọ́ kan ìṣẹ̀lẹ̀ kẹ́kẹ́lẹ̀ adídúná bẹ́lẹ̀ sọ́ni Bukhari àti Muslim anabi lọ sọ́dọ̀ àwọn àgbà ní amúrú ibn awọ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin anabi wa bẹ lọ ìgbà wọn ojú ẹ̀ àsìkò wọn wá tó olùpẹ̀rù kan wá bá Abubakar pé ṣé kéyìn ìwọ kírun fáwọn èèyàn wọ́n ti nígbà nábí ó sì ti yẹjú ọ̀rọ̀ yìí tán ṣé kéèmì wa abubakar ó sì máa níbi àwọn abubakar kò sí láti bẹ́ẹ̀ wọ́n bá ṣe kọ́ ọmọ abubakar bá bọ́ wáyé wọ́n bá ń dídì ọ̀rọ̀ ń kí ọ̀rọ̀ fáwọn tí ń ń parí ìjà tó kí òun náà tán ti parí ìjà ó parí ìyẹn ó bá padà wá nígbà tí ó padà dé tí ó fi ṣàlùwà lásán wọ́n ti gbé gbogbo ọdún kí o lọ ànábì ò ṣe ní ní méjì ó kàn wọ àárín sáfù òun náà bá tò sẹ́yìn àbúbátò ẹ gbogbo àwọn sàbí ara wò gbà yẹn a ànábì tò ní sáfù ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ ìpera yín láàbá ẹlòmíì ń bi tí ìgbéraga ti gba tiẹ̀ jẹ́gbé ó rí pákúkù ní kóun ọmọ wa tò sẹ́yìn ọmọ tí òun kóun wá sí òun lẹ́yìn rẹ̀ ànábì sọlọ́lá àbáyé àdébí bá tó sẹ́yìn àwọn ọ̀gbìn gbogbo àwọn sàádé tó kù náà bá ń jẹ́ ọ́n bá ń nara wọn lábàdà pé a ah, Abubakar bá ti ń ṣe tó Abubakar owó ẹ̀yìn kò wẹ̀yìn àmọ́ ń gbà tó rí pé ah, ariwo pa tẹ́lẹ̀ ń bá rẹ̀ nítan pa tẹ́lẹ̀ ń bá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pa a ah, Abubakar ti ẹ̀wọ̀ ẹ̀yìn kọ́ owó díjẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan náà Abubakar ti dé kọ̀rọ̀ kódà àwọn èèyàn pàtẹ́wọ́ lórí ìrúnjọ́ náà lọ́wọ́ kánẹ́bí tó wá kẹ́ wọn lẹ́kọ̀ọ́ pé àtàkùnfí kò lè lè la nígbà tó ṣe ìlú náà. ibi ẹ̀ ń pàtẹ́wọ́ wọn ń pariwo yìí làbúgbà kiri wá wẹ̀yìn pé kí ló dé gan-an yóò wẹ̀yìn báyìí ló bá kàn nẹ́bí wa Muhammad. jama bó ti kà nẹ́bí àbúgbà kiri fẹ́ fi táì padà ànẹ́bí wa fún ní pé wọ́n kí bá lọ́mọ ti sọ tó àbúgbà kiri ìgbà wọn ó make sure kó o padà sẹ́yìn ń gbọ́ wá padà ànábìsọ̀ lọ́wọ́ àtọ́láńgá ni kó máa kí lọ kó máa kí lọ lẹ́ẹ̀kan náà ní àbúgbà kí lè wá dùn pé á ọlọ́run ànábì lè ṣe adúrú nǹkan báyìí fún àbúgbà kí lè ṣe pé ọkọ̀ ọ̀rọ̀ náà nípa wá kí lè bàbá parí ọkọ̀ ànábì lè bàbá bá àbúgbà kí lè wá dáa nípa àwùwákìrì ò mú àgbàdá nẹ́bí ní àmì ọ̀tá kọ̀ sí òyìn kan nẹ́bí wa ni a ah, ọtí ń ọmọ kí lọ yáà bàbá kẹ máa na àkà àǹtẹ́ ìdè ńgbà mo ti ní ọmọ lọ kí ló dé lọ kọ́ọ̀lá Abubakar ah Abubakar yìí ni pé máa ká na libi ni abi kò háfà àyìn sọ́lì yà náà Ah, ó ní kò tọ́ sí mi Abubakar kán wá ní pé ń bẹ wájú ìkírun kán wá láwọn ẹ̀gbọ́n náà ń bẹ lẹ́yìn mi kí n wá wẹ̀yìn kí n máa wá rí rẹ ànábì áà ah, mo ti fẹ́ kọjá yìí ni ẹ̀wù àkọ́lé àwọn àmì tẹwárí irú ẹ̀kọ́ bá ànábì bíi lélẹ̀ yìí táwọn kiri ti ṣe ń jọ náà Umar ibn al-Khattab radiyallahu anhu ń bò wá di bá ànábì lọ náà tọrọ abẹ́jọ lórí àjọ lórí tó wá tẹ̀lé àwọn èèyàn wá wò pé ẹ̀hìn abẹ́ mú lórí àmú lórí ibi ọjí wá ń wọn lọ́wọ́ ọ̀rọ̀ náà fẹ́ mẹ́jọ́ dání díẹ̀ àwọn kan wá lẹ́mọ̀ rò pé bóyá àbí Umaru kankan Umaru wá sọ̀rọ̀ jọ́nà bí ẹgbẹ́ ó yé wa dáadáa o ònùkì ogun ṣẹlẹ̀ mo wá ṣáájú ogun ònùkì àwọn èèyàn wá fi dàgbé ọrùn mú ibẹ̀ lọ wọ́n pa mí dànù àhápò ilẹ̀ ìyá ó ní irú yìí ò tẹ́ mi lọ́rùn pé ibi ogun mo ti gbá fúrọ́ǹtì mo ti gbógun lọ ó ló tẹ́ mi lọ́rùn ju ẹni àtà amárọ̀ aláàkọ́ omi ju ká wá fi mí jo lórí àwọn ìjọ kan lọ ká fi mí jo lórí ìletò kan lọ ká fi mí jo lórí ìlú kan lọ kí wá wà àwọn tí mo jo lórí lórí fíhìm Abubakar Siddiq káwárí pé nú àwọn ọmọ lẹ́yìn mi làbúbákìrì wà láti bo síbo láti bo síbo kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ ìwọ̀ àbúbákìrì ni ó yà lójú ló lé mi lójú jọ̀mọ́ ọlọ́mọṣà fún alágbèéyọ̀ rẹ̀ oníkàlùkù wa ká ṣẹ̀ṣẹ̀ ara wa àrùn yìí àdánwò sí gbẹ ọ̀pọ̀lọpọ̀ wa ká wà gbà ṣẹ̀sìrí wàhálà tí ń bẹ́ ń bí àìbọ̀wọ̀ àgbà ni pé yorùbá náà sọ ọ́ láti wá kù lágà iná o yorùbá ní ọmọdé tó ti aṣọ àgbà tí ń wò di tí ń wò di àgbà ọ́n ní kí ni ọmọ jẹ́ náà ó yọ bí wò di òun náà ọmọ kan tó wo àgbà kan àbọ̀ ọmọ tí wo ò bá ti bọ̀wọ̀ àgbà àwọn ọmọ tí ó padà wá lẹ́yìn tiẹ̀ náà ò ní bọ̀wọ̀ wọ náà ẹ̀kẹ́ àwọn àgbàlagbà wa ẹja gbé wọn sípò tó bá jẹ wọn o ká ṣàpọ́nlé àwọn àgbàlagbà bá a ti bá wọn sọ̀rọ̀ ká jẹ́ kó mú ẹ̀kọ́ dání kódà bá a ti mọ jòkó mi láwọn àgbàlagbà bá wà ó gbọ́dọ̀ mú ẹ̀kọ́ dání ní ẹ̀kọ́ ọkọ fẹ́ mọ kẹ́kọ̀ọ́ eh, ọmọdé tí ó bá ti tẹ́ẹ̀ bá mọ rí ẹ̀kọ́ lára rẹ̀ láyé ẹmọ lọ rẹ̀ kíyèsí wọn ẹ̀rí pé wọ́n ọmọ wọn ìdènà táwọn àgbàlagbà ẹ̀rí pé ọmọ tó bá gbé ọ̀dọ̀ àgbà ẹ̀ mọ dá yàtọ̀ láàrin àwọn ọmọ Hmm, ah, kéde àwọn bàbá alẹ́ yorùbá sọ̀rọ̀ bá lónìí à ah, ọ̀rọ̀ tí o gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ọmọ àgbà ni ọmọ àgbà ni ni pé ẹ̀kọ́ tó ti kọ́ lọ́dọ̀ àwọn àgbà ó pọ̀ kọjá kó mọ wá wíwà fún wa. àwọn àgbà tá àwọn ìjàmbá àǹfọ̀ náà làwọn àgbà alága kan lọ́jọ́ orí o kìí ṣe àwọn àgbà kan fẹ́ náà máa ń tẹ̀sọ́ mọ́lẹ̀ táwọn ọmọdé máa ń tẹ̀sọ́ mọ́lẹ̀ o àwọn àgbà yìí wọn àwọn àgbà búlọ̀ àwọn yìí wọn ọlọ́mọdé alẹ́ wọn ọlọ́mọdé wọn lágbára lórí wa àmọ́ àwọn àgbà tí orí ẹlòmíì kó máa tún ti gbọ́ pé á ah, ìmọ̀mù kan sọ̀rọ̀ àwọn àgbà lẹ́nu kìí ṣe àwọn àgbà àtàwọn àjẹ́ o àwọn yìí wọn àyè máa bẹ̀rù wọn lọ́wọ́ bá làá máa ń bẹ̀rù o àyè máa bọ̀wọ̀ wọn lọ́wọ́ bá làá máa ń bọ̀wọ̀ àyè máa bọ̀wọ̀ lọ́wọ́ bá làá máa ń bọ̀ amọ̀jẹ́ láwọn àgbàlagbà láwọn ìyá àwọn bàbá ìyá tí kú jẹ́ pé ìyẹn bá tẹ̀ sí kó ń pọ́ ọmọ fifty years àgbàdìdé ní Islam ọkùnrin bá ti dé fifty ó ti ṣe àgbàlagbà ni. gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ ẹ̀yin ọmọ tààtì twenty forty ẹ gbọ́dọ̀ mọ bẹ̀wọ̀ wọn pé ah, àwọn àgbàrí bọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ gbọ́ mọ̀ràn wọn náà pé àdàkùn ah, jẹ́ bí àgbàlagbà kílẹ̀ yìí náà rí sí ọ̀rọ̀ yìí wo lẹ́yìn náà fi wo ọ̀rọ̀ yìí àmọ́ gbogbo a fún wọn ká mọ̀ kọjá àwọn àwọn kọ́lọ̀ wájú àlùmọ́ fáwọn àgbàlagbà náà ní ọ̀rọ̀ ọ̀sọ́lì máa ń máa tẹ̀kọ́ ṣe ń bọ̀ láàmì àwọn ẹ̀ṣẹ̀ ìṣẹ́lẹ̀ ṣe ká àwọn ọ̀ṣun ṣe àwọn ọ̀la ìlànà àti ìṣẹ́kọ̀ọ́ ṣe kí kó o lè kó o lè sọ̀rọ̀ sí kò ní kí wọ́n sọ̀rọ̀ sí kò ní.